bóyá lórí rákà ẹlẹ́ẹ̀kejì tàbí rákà ẹlẹ́ẹ̀kẹta àlùwàlá ìmáàmù já ẹni tí ìmáàmù wá dárúkọ ó lérò páwọn jọ bẹ̀rẹ̀ ẹ̀rùn ni ẹni yẹn ò sì bá rákà alákọ̀ọ́kọ́ ẹni yẹn ló wá bọ́ síwájú ẹni tí ò bá rákà ìbéèrè ni pé báwo ni ó ṣe kí òun náà nígbà tó jẹ́ pé òun ní sí rákà kan níbẹ̀rẹ̀ èsì nìyí insha allah nípìlẹ̀ ẹni tí wọ́n bá jọ bẹ̀rẹ̀ ẹ̀rùn láti rákà alákọ̀ọ́kọ́ òun ló yẹ kó jẹ́ ẹni tó máa rọ́pò ìmáàmù tí àlùwàlá rẹ̀ já lórí ìrun ṣùgbọ́n nígbà míì fúdí kan tàbí òmíràn ẹni tí rákà kan bọ́ fún lẹ́yìn ìmáàmù a máa bọ́ síwájú tí ó bá wá bọ́ síwájú báwo ni ó ṣe kírun yẹn ní mazíàbù Imam Malik àwọn ṣe ní májẹ̀mú pé irú ẹni tí wọ́n fẹ́ bọ́ síwájú yẹn tó jẹ́ masbuk ẹni tí rákà kan bọ́ fún lẹ́yìn ìmáàmù tó padà wá di ìmáàmù tó di mustakhlaf irú ẹni yẹn wọ́n ní ó kéré parí ó gbọ́dọ̀ ti kíráká kan lẹ́yìn ìmáàmù yẹn kó tó lè lẹ́tọ̀ọ́ sí ipò yẹn lórí ìrun ìyẹn ni pé kò bàrákà látọ̀kọ́ wọ́n jọ kíráká ẹlẹ́ẹ̀kejì orí rákà ẹlẹ́ẹ̀kẹta òun ni àlùwàlá ìmáàmù ti já wọ́n ní òun náà ó lè kọ̀ntínú ìrun ìmáàmù yẹn ṣùgbọ́n àwọn mọ̀dáìbù yòókù wọn ò fẹ́ẹ̀ mú àárín yẹn le wọn ò fẹ́ẹ̀ mú le ìyẹn báyẹn lẹ́yìn náà gbogbo àwọn mọ̀dáìbù ló fẹnu kò wípé ẹnì yòówù tí ìmáàmù bá mú síwájú yálà nínú àwọn tó jọ bẹ̀rẹ̀ ẹ̀rùn tàbí fún dìkan ẹni tí rákà kan ti bọ́ fún lẹ́yìn ìmáàmù wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ yóò kírun rẹ̀ lẹ́ni tí ó mọ́ lé irun ìmáàmù ni alámọ̀lé ló máa jẹ́ ìyẹn ni pé ibi tí ìmáàmù bárun dé lọ́dún ara rẹ̀ ibẹ̀ ni ó ti bá imọ tẹ̀síwájú tẹ́ẹ̀sì mọ̀kémọ̀ sí ó mì sí kan so wọ́n jọ kí rákà ẹlẹ́ẹ̀kejì orí ẹlẹ́ẹ̀kẹta òun ni àlùwàlá láti já yóò bá ìmọ̀ọ́mù kí rákà ẹ̀kẹta yẹn yóò sì bá kí rákà ẹlẹ́ẹ̀kẹrin yóò sì ṣe àtàhíyá. láyè tí ìmáàmù ti fi àtàhíyà ṣùgbọ́n torí pé rákàtí ẹ̀ okùn ẹyọ kan kò ní tí ìsàlámà àmọ́ dandan ni fún un láti kọ́kọ́ tẹ̀síwájú lórí ìrun yẹn ní ìbámu sí ibi tí ìmáàmù kí dé tálùwàlá rẹ̀ fi já yóò wá kí títí tí ó fi ṣe ìjókòó àtàhíyà gẹ́gẹ́ bí ìmáàmù náà ó ṣe jókòó bẹ̀. ṣé wá rí àwọn èrò ẹ̀yìn nígbà tí tó di imamu tó bá kírun dé stéèjì yẹn àwọn mọ̀dáìdì àwọn afọ ní fíkìrù wọ́n máa méjì nígbà ti di ẹni tí wọ́n fi rọ́pò wọ́n gbà pé ẹni yẹn ò gbọ́dọ̀ sálámọ̀ o torí pẹ̀rù ti ẹ̀kú ẹyọ kan wọ́n nígbà tó bá ṣe lórí àtáhíyà tó ka àtáhíyà kan gẹ́gẹ́ bí mọ́mù náà ó ṣe kà á tó bá dá sí pé mọ́mù ló kírun yẹn fún wọn yóò ṣẹ̀wá dìde láti san rákà ẹyọ kan tó bọ́ fún òun wọn ò ya pẹnu lórí ìyẹn ibi tí ó ti yá pẹnu ni lórí àwọn jẹ̀máà àwọn kan gbà wípé káwọn jẹ̀máà káwọn sálámọ̀ fúnra wọn tí ẹni yẹn bá ti ka àtà níyàtàn tó dìde fún sísan rákà àti ẹ̀tọ́ bọ́mọ lọ́wọ́ àwọn kan sọ wípé rárá kí wọ́n ṣe sùúrù kó fi san rákà kan tó bọ́mọ lọ́wọ́ ibi tí ìyàfẹ́ ló wà nìyẹn èyíkéyìí tá a bá ṣe nínú méjèèjì náà ni ó wà níbàámu sí ọ̀rọ̀ àwọn sálàf bó tilẹ̀ jẹ́ pé èyí tó fọkàn balẹ̀ jù nítorí jíjá àlùwàlá wa ò ní pé nígbà tó bá ti kírun tó yẹ kí ìmáàmù kí fún wa tó kù tiẹ̀ tó máa san kí asálámà ti wa nígbà tá a ti lẹ́tọ̀ọ́ sí láti sálámà ìyẹn fi wá lọ́kàn balẹ̀ ṣùgbọ́n o àlèmú sùúrù títí òun náà yóò fi ṣe kíni yóò fi parí sísan rákà kan tí ọbọ fún un tó bá ti wá sálámà àwa náà á sálámà tẹ̀lé ní situation yẹn ni wọ́n ní wọ́n ti fi ààyè gba èrò ẹ̀yìn láti sálámà síwájú ìmáàmù rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ẹni tó bá sálámà síwájú ìmáàmù rẹ̀ tó bá mọ̀ mọ̀ sálámà ìrun ẹ̀ ti bàjẹ́ o tó bá dá sí pé ó gbàgbé sálámà ni tó bá dá sí pé ó gbàgbé sálámà ni irú ẹni bẹ́ẹ̀ ẹnu kó tún padà sí inú ìrun rẹ̀ padà ni kó padà sí inú rẹ̀ padà ṣùgbọ́n ẹni tó bá mọ̀ mọ̀ sálámà síwájú ìmáàmù rẹ̀ onítọ̀hún kò ní ìrun kò ní ìrun so bí ìyẹn bí ó ṣe jẹ́ nìyẹn ìbéèrè ìbéèrè míì ìbéèrè míì tó tún jẹ mọ́ ọ̀rọ̀ fíkìrì wọ́n làwọn kan ń kírun irun Jẹ̀máà, wọ́n ń kírun Jẹ̀máà, wọ́n wá kíráká méjì ok wọ́n kíráká méjì tí èèyàn bá sì kíráká méjì tán yóò jókòó ìjókòó alákọ̀ọ́kọ́ ó yẹ kí jókòó alákọ̀ọ́kọ́ kó ṣe ó wá fẹ́ dìde kò wá sí ìdìde tán ni wọ́n fi tájí ó sì jókòó ó sì ṣe àtàhíyà nígbà tẹ́ wá kírun tán ìmáàmù ò ṣe ìgbúdù sáwí kò ṣe kọ̀bùrùdí kò ṣe bàbí ẹnìkan nínú àwọn jẹ̀mọ́ òun wá lọ dá sùjúdù sáwí ṣe kí ni ìdájọ́ rẹ̀ ní àkọ́kọ́ náà ìjókò àtàhíyà ààrin irun ó jẹ́ dandan súnà tó kan fá ni ẹni tó bá gbàgbé tí ó ṣe yóò ṣe ìtànràn fún un ẹni tó gbàgbé tí iye rẹ̀ wá sọ a gbọ́dọ̀ mọ ibo ni iye rẹ̀ ti sọ kọ́bùlà mufara kọ́tìlẹ̀ àrídì ni àbíbádà mufara kọ́tìlẹ̀ àrídì kó tó pínyà pẹ̀lú lẹ̀ ni àbí lẹ́yìn ìgbà tó pínyà pẹ̀lú ilẹ̀ lọ́dọ̀ àwọn àfáà wọ́n gbà wípé ẹni tí ó dúó tán tó nàró tán ó sì fara kọ ilẹ̀ ó sì sọ pé ó lè padà síbẹ̀ tàbí kó mọ́ padà síbẹ̀ kó mọ́ padà síbẹ̀ ni ó gbégbó orókè lọ́dọ̀ wọn ìyẹn ni ẹni tó ti dúró tán tó ti wá bẹ̀rẹ̀ fátíà wọ́n ní kò gbọ́dọ̀ padà mọ́ síbẹ̀ mo ti pín sí méjì báyìí o ẹni tó ti dúró tán ó yẹ kó jókòó àtàhíyà ó wá gbàgbé ó ti wá nàró tán ẹnu pín méjì wọ́n japẹnu lórí pípadà rẹ̀ àti àìpadà rẹ̀ àwọn kan gbà pé kó sì padà àwọn kan gbà pé kó mọ́ padà àtẹni tó gbà pé kó padà àtẹni tó gbà pé kó mọ́ padà nájọ gbà wípé yóò ṣe ìtàràn fún lórí ìdúró tán náà ó dúró tán ó ti wá ó ti ń ké fáàtì à lọ gbogbo wọn ni wọ́n gbà pé kò gbọ́dọ̀ padà wọ́n ní tó bá jẹ́ sí pé ẹni tó mọ̀ pé òun ò padà ni tó bá wá padà wọ́n ti bàjẹ́ àmọ́ tó bá já sí pé kò mọ̀ ti ń ké lọ lọ́ba tó wá padà wọ́n ní ìrun rẹ̀ ọ̀bàjẹ́ ní tiẹ̀ tí ó yẹ kó jókòó tó wá nàró tí ò tí nàrù tán ó nàrù kò tí nàrù tán irú ẹni yẹn òun ó padà bóyá ó ti sírí pákè ó ti sírí pákè ló fi rántí. kò sí ìtàn kankan tí ó ṣe ní tiẹ̀ tẹ́ wá rí ẹni tó wà lẹ́yìn ìmáàmù tí ó dá ìtáràn tiẹ̀ ṣe wọ́n ọ̀rán nìyẹn wọ́n ọ̀rán nìyẹn o lè dá ìtàn mú wá lẹ́yìn ìmáàmù rẹ. bó ṣe wá mú wá yẹn kò bàrú ẹ̀jẹ̀ bó sì ṣe mú wá yẹn á gbé sí abẹ́ àṣìṣe èrò ẹ̀yìn ìmáàmù tí ìmáàmù lè gbé. ó máa bọ́ sí abẹ́ àṣìṣe èrò ẹ̀yìn ìmáàmù tí ìmáàmù máa gbé fún èrò ẹ̀yìn lórí ìrun rẹ̀ wallahu a'lam. béèrè tí màá fi kẹ́yìn oníbèrè béèrè wípé. ojú wo ni ẹ̀sìn fi wo kí ẹni tó fẹ́ kírun mọ́gíríbì kó kí lẹ́yìn oní ìṣáì ó ní àti ẹ̀gbọ́ tóní ti lúrì lẹ́yìn oní asri tóní ti mọ́gíríbì lẹ́yìn oní ìṣáì rákà mẹ́ta ni mọ́gíríbì rákà mẹ́rin ni ìṣáì ọ̀nà wo ni ó gbà kí nígbà tí òǹkà ọ̀pá rákà kò sì rí bákan náà. èsì nìyí o insha àwọn àfẹ́ẹ̀tì wọ́n gbà wípé tí àníyàn bá yapa ara wọn láàrin ìmáàmù àti èrò ẹ̀yìn rẹ̀ wọ́n ní kò kó aburú bá èrò èrò ẹ̀yìn. mazhab máa màlìkì ni wọn ò ti fara mọ́ yẹn àwọn mazhab yòókù wọn fara mọ́ àwọn tó wá fara mọ́ yìí àwọn ni wọ́n jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá fẹ́ kí lúrì ó lè kí lẹ́yìn oní asri lásìkò asri ẹni tó fẹ́ kí mọ́gírìbì ó lè kí lẹ́yìn ẹni tó fẹ́ kí ìṣáì ní àsìkò ìrun ìṣáì ní ti lúrí àti asri òǹkà arákà kan náà jọ ni àmọ́ ní ti mọ́gírìbì àti ìṣáì òǹkà arákà wọn ọ̀tà sí ara wọn nípa bẹ́ẹ̀ báwo ni ó ṣe wá yanjú ẹ̀ wọ́n ní tí wọ́n bá jọ bẹ̀rẹ̀ ẹ̀rú ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ní tóun bá ti kí rákà mẹ́ta ti ẹ̀sán òun náà ó wà láàrin kó ṣe sùúrù títí ìmáàmù yóò fi kí rákà kẹrin tàbí kó sálámà tiẹ̀ lẹ́yìn ìmáàmù rẹ̀ ẹni tó kí mọ́gíríbì lẹ́yìn ẹni tó ń kí ìṣáì wọ́n ní ó láǹfààní sí pé ká ní wọ́n jọ bẹ̀rẹ̀ ẹ̀rọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni tóun bá ti kí mẹ́ta lẹ́yìn ìmọ̀ọ́mù wọ́n ló láǹfààní sí kó sálámà kó tún lọ darapọ̀ mọ́ wọn lórí àtẹrin tiwọn tí ó fi ṣe àkọ́kọ́ irun ìṣáì tiẹ̀. tàbí tó bá ti kí mẹ́ta ti ẹ̀sán lẹ́yìn ìmáàmù kí ń kí ìṣáì wọ́n ní kó ṣe sùúrù kó jókòó títí ìmáàmù yóò fi parí rákà ẹlẹ́ẹ̀kẹrin tó bá ti wá sálámà kó bá ìmáàmù sálámà ká sọ pé wọ́n ti kí rákà ẹ̀yọ kó tó dé ṣe mọ̀ pé ó kù rákà mẹ́ta tẹ́ máa kí wọ́n ní kó kí mẹ́ta yẹn pẹ̀lú wọn pẹ̀lú níyà ìrùnmọ́gírídì pẹ̀lú àníyàn ìrùnmọ́gírídì wọ́n ní kọ́mọ́ kọ́mọ̀kù rẹ̀ sínú wàhálà àníyàn tí kò dọ́gba pẹ̀lú imam ó sì mọ́kù rẹ̀ sínú wàhálà lórí bó ti já sí pé àsìkò tó jókòó àtàyá sí lẹ́yìn ìmáàmù yẹn ó jókòó nígbà tó kíráka ẹyọkan tán torí pé wọ́n ti kíráka ẹyọkan kó tó bẹ̀rẹ̀ kó tó wọnú ìrun jàmá yẹn so raka kejì ni wọ́n ń kí lọ́wọ́ àwọn oṣù jókòó àtàhíyà so yáà túmọ̀ sí pé òun kí mọ́gírídì tiẹ̀ ní ìkí one and two wọ́n níyẹn láyẹ̀dù wọ́n ní kòkó wà lákàkàn bá bí ẹni tó fẹ́ kí mọ́gírídì yóò ṣe kí lẹ́yìn òní ìṣáì nìyẹn tó ní ìṣáì náà tó bá fẹ́ kí ìṣáì rẹ̀ lẹ́yìn òní mọ́gíríbì ìjẹ́ yẹn lè wáyé báyìí ẹnìkan fẹ́ kí ìṣáì ẹ̀wọ́n lè wáyé ká sọ pé wọ́n ti kí jẹ̀mọ́ ọ̀tàn èèyàn méjì léètì onímọ́gíríbì àtòní ìṣáì onímọ̀ zibi ti wá kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ oní ìṣáì wá jọyìn rẹ̀ láti kírun jẹ̀máà ẹnu tí onímọ̀ zibi bá ti kí mẹ́ta ti ẹ̀sán tó sálámà kí oní ìṣáì kó dìde torí àníyàn ìṣáì ló ní kó dìde kó mú ráka ẹyọ kan ti ẹ̀ tó kù wá tí ó fi pé ráka mẹ́rin ni wallahu ta'ala a'lam ẹnikẹ́ni tó bá ní ìbéèrè tó jẹ mọ́rọ̀ fíkì tàbí ọ̀rọ̀ ìfẹ́ kó fi ìbéèrè rẹ̀ ránṣẹ́ sí mi lórí nọ́mbà tí ó wà lójú móhùnmáwòrán wa yìí zero eight zero seven six one one four eight nine six. tí ìbéèrè náà bá tẹ̀ mí lọ́wọ́ pẹ̀lú ògo Allah mo máa wáyè láti fọ èsì sí àwọn ìbéèrè náà Allah tó wá ṣe kún gẹ́ dáadáa subhanaka Allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk